lórí abala campus gist níbi tí a ti máa ń mú àwọn ìròyìn tó jinná tó perégedé wá fún yín lórí amóhùnmáwòrán yín orí abala yìí láti máa ń sọ fún yín bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń áfùn káàkiri ní campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà orí abala yìí lẹ ti máa ń mọ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń lọ láàárín àwọn students ni tàbí láàárín àwọn lecturers yálà nílé ìwé ni tàbí níbi tí wọ́n bá ń gbé èyí tí a mọ̀ sí hostel orí abala yìí láti máa sọ fún yín láti máa já yín sí i láti máa fún yín ní bó ṣe ń lọ bó ṣe ń happen Abdul Olúwatóyìn ní orúkọ ti tèmi ṣé wọ́n rí lọ́sẹ̀ yìí lórí abala campus gist ah nǹkan tí mo mú wá fún yín ẹ wò ó ẹ̀yin gan tẹ́ bá gbọ́ tán ẹ máa wò pé àtóyìn orí ẹ wà ń Tóyìn your head is there lóòótọ́ ni my head is there lórí ètò lónìí lórí abala yìí lórí nǹkan tí mo mú wá fún yín òun náà ni báwo ni a ṣe lè ṣiṣẹ́ ní campuses wa tàbí irú àwọn iṣẹ́ wo la lè ṣe ní campuses wa tàbí irú àwọn iṣẹ́ wo la lè kọ́ tí a bá wà ní campuses wa. Hmm ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ la lè kọ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ la lè ṣe tí a bá wà ní campus ẹ má base lórí school nìkan ẹ má base lórí school school nìkan there are so many things tẹ́ lè ṣe tó lè mówó wọlé owó pẹrẹǹtì yín gan-an tó bá ń san ẹ máa máa fi sínú account ni ìwọ̀nba tí ẹ bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní gbogbo ibi tẹ́ bá wà ní gbogbo campuses ní gbogbo campuses yín ìwọ̀nba tí ẹ bá ń ṣe ní moment yẹ ẹ̀yin gan máa máa jàǹfààní ẹ̀yin gan máa máa wọn pé ah nǹkan tí mò ń ṣe yìí ó pè mí nǹkan tí mò ń ṣe in fact mo tún lè sọ di investment ńlá lọ́la kí wá ní àwọn iṣẹ́ wọ̀nyí tàbí kí ni àwọn òwò yìí tí a lè ṣe ní gbogbo campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà ìkíní hairdressing irun ṣíṣe ẹ máa ń gba irun ṣíṣe táìmù mo fẹ́ ní láti fi ṣe hmm. ṣe rí àkókò wà fún yín láti kọ́ irun ṣíṣe bóyá ẹ ti mọ̀ ọ́ ṣe tẹ́lẹ̀ ní tàbí ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ kọ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa ó yẹ kẹ́ mọ̀ náà irun ṣíṣe lóge obìnrin náà tóbìnrin ò bá ṣe irun hmm, ẹwà yìí ò sí bẹ́ẹ̀ therefore lọ́kùnrin lóbìnrin ẹ jọ̀ọ́ ẹ tíra láti kọ́ṣẹ́ irun ṣé ẹ bá kọ́ṣẹ́ irun yẹn gbẹ́ máa wọ́n pé àánú ah, nǹkan tí tó yìn já mi sí yìí àǹfààní tó rọra fún mi yìí nǹkan tó wúlò fún mi ni ẹ lọ tíra àyẹ̀kẹ́yìn náà rí pé Tóyìn orí tọ̀sẹ̀ yìí ṣe ṣe tí wọ́n tí mo lè sọ̀rọ̀ lórí ẹ̀tẹ̀ lè ṣe òun náà ni manicure pedicure kí là ń pè ní manicure pedicure ẹ wọ́wọ́ mi ọkùnrin gan ló ti wá ṣe ọkùnrin ló ṣe fún mi kẹ́ lè mọ̀ pé iṣẹ́ àwọn iṣẹ́ kan wà tó yẹ pé kò base lórí obìnrin nìkan iṣẹ́ tọkùnrin lè ṣe tóbìnrin lè ṣe ni ṣé gbogbo àwọn spere campuses gbogbo àwọn ó já sí wọ shopping àwọn campuses wa wọn ò lè ṣe kó má ṣe nails wọn ò lè ṣe kó má ṣe ẹsẹ̀ wọn ò lè ṣe kó má ṣe àwọn nǹkan wọ̀nyí wọ́n á tó nǹkan náà wọ́n á ṣe fashion nǹkan tó máa compliment gbogbo beauty tí wọ́n ń ṣe nìyẹn tẹ́ bá jọkùnrin tẹ́ bá jóbìnrin ṣe rí tọ́rọ́kọ́bọ̀ tẹ́ bá fi ń ṣe ní school Ah, ah, nǹkan ni ṣé tó bá tẹ̀ tún wá mọ̀ yín sí i tó tún wá mọ̀ yín lórí nǹkan tẹ̀ ń ṣe yẹn à ah, ké tó mọ̀ wọ́n á tún pe àwọn ọ̀rẹ́ wọn tó tún wà ní outside campus wọ́n á tún pè wọ́n pé ó yá o ọ̀dọ̀ Tóyìn láti fẹ́ lọ ṣe o ẹ pé Tóyìn wá sílé wa service náà yìí náà ẹ mọ iye tí home service tó máa jẹ charges tó máa give náà ó tún máa high ṣé tún wá rí iṣẹ́ èmi tí ẹ tún lè ṣe ohun náà ni hmm, graphic design or desktop publishing ṣẹ̀rí mẹ́lì àwọn ọkùnrin ló máa ń sábà ṣe eléyìí a fẹ́ ṣe flyers ni o a fẹ́ ṣe project especially gbogbo student tó bá wà sí tó bá ti fún un lásàímẹ́ǹtì àìmí yìí tẹ̀ ṣe dáadáa ní school anything tó bá ti jọ mọ́ à ń draw ni o à ń design ni o à ń ṣe kinní kan ni o lọ online on kinní mò ń ráyè mo máa sáré pé fún hello any whatsapp ṣe wà ibo ló wà jọ̀wọ́ fún mi ní assignment kan ṣo lè sáré bá mi ṣe bá mi design ẹ̀ ṣe mọ iye tó máa ń gbà lọ́wọ́ mi ṣá lóòótọ́ tí n bá gbé data ó máa wọ́n jù bẹ́ẹ̀ lọ but ó sì máa rí èrè tiẹ̀ ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní kàtígórì ẹ̀ tẹ́ mọ̀ pé bóyá ẹ ti ní àìdí ẹ̀ tẹ́lẹ̀ ah, ah, ẹ má jókòó tẹ̀tẹ̀ rẹ ẹ súnmọ́ students ẹ jẹ́ kó mọ̀ pé ah, ẹ mọ kíní yìí ṣe ẹ mọ business yìí ṣe kẹ́ tó mọ̀ ẹ máa make profit from there and before you know it you can even use it outside ẹ lè lò níta tẹ́ bá ṣe tán ní school ṣé sórí àwọn òwò míì wo lẹ tún lè ṣe hmm, ṣẹ́rí aṣọ ríran ó wà important gan ṣẹ́rí mọ̀ pé students ó wà bẹ́ẹ̀ wọ́n like party party jáde kò sí ní weekend wọ́n máa rí party lọ wọ́n máa rí ibì kan lọ ṣáà ni ẹ dẹ̀ mọ̀ pé students ló máa ránṣọ kánjúkọ́jú jù bóyá wọ́n gbàṣọ wá lẹ́ni ẹ wò àǹtí ẹjọ́ mo fẹ́ gbàṣọ yẹn lẹ́ni lẹ́ni lẹ́ni lẹ́ni ó ní iye tẹ charge as students gan wọ́n máa patronize students i love students so much ṣe mo why wọ́n máa patronize ara wọn tó bá mọ̀ pé no students mi yóò ń ṣe báyìí students mi yóò ń ṣiṣẹ́ báyìí students mi yóò ń tà nǹkan báyìí wọ́n máa make sure pé àwọn ṣe kí patronize torí pé wọ́n máa ń believe pé ọjà students ló máa ń cheap ju àǹfààní tiwọn náà ni iṣẹ́ wo lẹ tún lè ṣe àwọn ah, náà ni mẹ́kọ̀pín hmm, ẹ ti mọ̀ pé almost gbogbo obìnrin ló ń ṣe mẹ́kọ̀pín obìnrin nìkan náà kọ́ ló ń ṣe o ọkùnrin náà ń ṣe mẹ́kọ̀pín in fact iṣẹ́ mi wà tó pé tó bá ti jẹ́ pé iṣẹ́ obìnrin ni tọkùnrin bá ń ṣe tẹ bá ṣe àkíyèsí dáadáa ah, ọkùnrin yẹn gan máa fẹ́ mọṣẹ́ ju obìnrin lọ mo ń try láti sọ fẹ́yìn ọkùnrin náà ni kẹ má rò bóyá mẹ́kọ̀pín obìnrin nìkan ló lè ṣe no gbogbo ẹ̀yin makeup artist tẹ wò pé òkè ẹ fẹ́ máa make up ẹ fẹ́ máa ṣe obìnrin lóge ẹ fẹ́ máa jẹ́ kó ṣe rí bójú mi ṣe ń gúnrégé náà èèyàn kan ló ṣe síbẹ̀ bójú mi ṣe ń gúnrégé obìnrin kan náà ló ṣe nǹkan tí mo fẹ́ kẹ́ máa ṣe lélẹ̀ kò sí ní most times àwọn students wọ́n máa ríbi lọ ṣáá ni kó má tẹ̀ ríbi lọ gan ní àwọn spere kan nínú class tẹ́yìn gan máa ti mọ̀ pé they cannot do without makeup wọn ò dẹ̀ mọ̀ makeup yìí ṣe wọ́n máa ti ní standby person tó máa máa bá wọn ṣe everyday tó bá wá sí school tẹ bá nírú customer yà student ẹ̀yin gan àwọn pé no everyday food money lélẹ̀ owó oúnjẹ ti wà standby so ẹ try láti mọ irú àwọn iṣẹ́ kọ̀ọ̀kan láti ṣe èwo lẹ tún lè kọ́ nínú àwọn iṣẹ́ tẹ̀lé ṣe ní campuses ẹ wo ẹ tún lè jẹ́ social media influencer ṣe rírú àwọn òwò tí gbogbo àwọn students yìí ń ṣe ìwọ tó bá wò pé no mo good lórí social media mo mọ bí mo ṣe lè kó um, traffic jọ lórí social media mo mọ bí mo ṣe lè pa owó lórí social media ó lè work up to àwọn tó ń ṣe iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ nu class náà lè sọ pé ẹ gbọ́jà yín wá ẹ jẹ́ ń bá yín fi sí social media kẹ́ tó mọ̀ ẹ máa ṣe videos ẹ máa send pictures lórí ẹ ẹ máa send ẹ àwọn èèyàn máa like àwọn èèyàn máa comment àwọn èèyàn kan máa tún pè lórí ọjà náà ìyẹn fáwọn social media influencer àwọn nǹkan tẹ́ lè sọ fún àwọn tẹ́ máa pè wọlé kó wá gbé ọjà wọn wá sí orí social media page yìí ni so that àwọn èèyàn máa máa gborí wọlé so that gbogbo àwọn traffic yẹn máa máa hard up á máa generate owó fun ẹ̀yin náà ẹ wo oríṣiríṣi nǹkan lẹ lè ṣe nǹkan tẹ lè ṣe pọ̀ àmọ́ mi ní mú ẹnu ju eléyìí lọ lórí àwọn iṣẹ́ tẹ lè ṣe ní campuses yín mo lérò pé ìwọ̀nba tí mo sọ fún yín ìyẹn máa mú ìwọ̀nba tí mo sọ fún yín máa lọ try ẹ̀ ní school yín kó má dàbí pé kò máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ ẹ máa wò pé à ṣèbí school ni mo wà after all mom sí mi fún mi lówó after all pop sí mi fún mi lówó ẹ má jókòó lórí owó wọn nìkan and besides gan iná ọmọ bí country ṣe rí owó wọn nìkan gan tẹ bá ti sanwó handout kò sí leftover mọ́ kò sí mọ́ but wọn bá tẹ bá ń ṣe ní gbogbo campuses yín àwọn ìwọ̀nba ayé lẹ máa fi sustain lẹ máa fi maintain òun náà lẹ máa fi ṣe kí ni biz girl and biz girl biz boys ní gbogbo campuses yín ẹ jọ̀ọ́ ẹ try láti ṣe ìkan nínú àwọn iṣẹ́ tí mo kálẹ̀ fún yín yìí mi ní rí jù báyìí lọ lórí abala campus gist tọ̀sẹ̀ yìí ètò sì ń lọ síwájú ètò sì ń tẹ̀síwájú pẹ̀lú màdìbà mi fúnra rẹ̀ àwọn ti bá wò pé ẹ fẹ́ kàn sí mi bóyá fún advert ni o fún polówó ọjà fún ìpolówó ẹni tí bóyá ẹ fẹ́ cover event ni o tàbí programs ni o seminar ni o nǹkan kí nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ ṣe tẹ́ bá wò pé ẹ fẹ́ kó lọ sórí afẹ́fẹ́ ẹ wá fẹ́ kàn sí wa ẹ lè kàn sí wa at Orisun TV tẹ bá wò pé à Tóyìn gangan ni mo fẹ́ bá sọ̀rọ̀ Tóyìn gangan ni mo fẹ́ kàn sí ẹ lè tẹ̀lé mi lórí Facebook Latifat Tóyìn ẹ lè tẹ̀lé mi lórí Instagram ty underscore classic tẹ bá wò pé rárá ohun gangan lẹ fẹ́ gbọ́ ẹ mọ̀ pé ẹlòmíín wà bí wọn pé ń hmm, chatting yẹn ò lè pè kájọ sọ̀rọ̀ ó máa dàbí pé ojúkojú ni kájọ sọ̀rọ̀ gangan ló máa ta ẹ lè kàn sí mi lórí zero eight zero six one three one six one zero two a ò ní rìn jù báyìí lọ ire ayọ̀ ìdùnnú la ó fi pàdé lọ́sẹ̀.